ní bá sun ẹkún ní bá sun ẹkún níbo ló dé ó débi àyà wàbàdà lahum minallahi ma lam yakunu yahtasibun ọlọ́run ní yọ̀sí kálukú ní alìkìyàmọ̀ níbi tí ọ̀fọ̀ kàn sí níbi tí ọ̀fọ̀ kàn sí láti gbé sírò rẹ̀ èyí tó tóbi tó rò pé ọlọ́run ó béèrè ọlọ́run béèrè ó lè jẹ́ èyí tó fojú ṣe tó fojú kéré ọwọ́ bẹ̀rẹ̀ sí ẹkún ìyàwó rẹ̀ wá wò aa ah, ah, ah, bàbá kí ló dé ó sàn ẹkún ìyàwó wa lọ lè pe ọrẹ rẹ̀ ó lè pe wa ọ̀rẹ́ yàfa a nìkan náà sí o tó ti ṣe tìláwà yà òru ti yọ o o ẹkún ní sun o ọba ọba ọba kura omi ti rẹgbẹdẹ nínú gbogbo aṣọ rẹ̀ ọwọ́ anáwọ́ ọwọ́ anáwọ́ sí àyà yẹn kò lè sọ̀rọ̀ mọ́ ó ní wọ́n náà kà á. ó ní wọ́n náà kà á wọ́n náà kà á wọ́n bá dáa lahum min Allah ma lam yakunu yahtasibun ọlọ́wọ́n bá ní wọ́n yọ sí kálukú mi tó fọkàn sí ọ̀rẹ́ yẹn náà bá tó bẹ̀rẹ̀ ẹkún ọwọ́ àsùn ẹkún fáá títí ìyàwó wa ń pè ah kí ló ṣẹlẹ̀ kí ló ṣe wọ́n ìyàwó náà wá lọ lè bọ ọkọ pé ọmọ rẹ ọ̀rẹ́ rẹ ẹkùn tọ̀rẹ́ rẹ tó ṣe kíni ó tó lágbájú tiẹ̀ lọ ọkọ rẹ wá pé ìyàwó ẹsẹ gbé ọmọ fi ayà yẹ hàn. ó ní wọ́n bá dé aláhùnmí náà lọ́ọ̀hìn má làmú yẹ kúnú yà tẹ̀síbù bí arábìnrin náà ti gbé ẹkún yẹn ó wá so ẹkún tiẹ̀ títí tàbí kí sórí nígbà sóòrò tó wọn sàlọ làwọn alọmọsàlá ẹ dákun tó lọlọrun ẹ já sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ o sọọtù zumar aya forty seven lọ wa ìjọ alikiyama ìjọ alikiyama kìí ṣe ìjọ ìjọ ìjọ tẹyàn máa rántí tẹyàn máa rẹ́rìn yawma yafirru al-mar'u min akhi ọlọmọ anijọ náà ó rí ọmọ ìyá ẹ níbi wàhálà dé ó sì sá fún kódà òní dókì wà ó mí ó rí ìyá rẹ your mother. o oh, ní dúró sálámà sí ibi tí wàhálà ti dé wa abihi your father ó rí bàbá rẹ báyìí ó tẹsẹ̀ mọ́ni sọ ìbátihí wà rí ọ̀rẹ́ rẹ ìyàwó rẹ tímọ́tímọ́ tó nífẹ̀ẹ́ sí jùlọ ẹ àbọ̀rẹ́ rẹ lóbìnrin ọ̀yẹ́ padà wò ní dókè wà bani wàláyé ó rí ọmọ rẹ tó fi ọmọ bíbí inú rẹ padà wò ní wọlé likule mori minnu yà ọmọ ìdè sànù yògìní ọlọ́run torí pé ntí kálukú ní díjọ́ náà ìdájọ́ ọlọ́run wọn bẹ lọ́wọ́ bá bimanihi wa karimihi wa izzihi wa jabarutihi ayaji alani wa iyaku. kọlọmọsá fèmí àti kofi wá sínú àwọn tó rí àná ọlọ́run mọ́jọ́ kíyàmù iṣẹ́ àlìjẹ́ náà kọlọmọsá fún wá ṣe wa bihamdika ashhadu